tí òbí ẹ bá ti ń bá ẹ sọ̀rọ̀ tọ́ba tó bẹ̀ tó ẹ sọ̀rọ̀ tọ́ba tó yá kó máa lọ. èmi ń parọ́. ìwọ bá máa rí ewu ká ló yọ tọ́ntọ́ yìí. agency ni wọ́n ní. agency sì ni mí. ó talẹ̀. dídí ẹ dáwọ́ wá rírú àwọn irú yín báyìí tí wọ́n dàgbà tó jẹ́ pé stroke ló hẹ́ndì ẹ̀ àwọn kan bá wọn talé wọn ni á fi bá wọn ra kẹ̀kẹ́ àtàwọn oògùn tí wọ́n mọ̀ lò tí nǹkan kan fi ní í ṣe wọn. lójú ayé yín ẹ wà láyé eh. ẹ tí ẹ rọ lápá ẹ rọ lẹ́sẹ̀ ọkùnrin ń wáyà omi wábí ó wá ń tìyà omi mọ́nú lé èsì máa so èyí ṣo lè fi ẹ́ òun padà wọ́n mo fún mo fún. bébì sọmọ pátákà. rárá o. Ah, tó bá tó wẹ̀ mo wà ní òun ni ẹ. Ah. báwo lọ́mọ ṣe máa gbé owó lówó lọ ẹ dẹ̀ máa fi sábẹ́ yín ẹ dẹ̀ gbé jáde fún mi kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ gbà yín mọ̀ràn pé ńgbà tẹ́ ti láwọn ọmọ tẹ́ gbà sílé olóṣó ni wọ́n ń ṣe ẹ má jẹ́ wọ́n máa dààmú mọ́ ẹ kúkú sọ ilé yín ẹ sọ di kọ̀mọ́kọ́wá palace hotel kẹkú sọ di hòtẹ́ẹ̀lì kí wọ́n mọ̀ wulẹ̀ wá kẹ́nìbọ̀dì ọmọ wọlé tọ̀ wọ́n kọ́mọ kẹ́sì máa gbó torí torí owó lẹ fi gbà wọ́n sílé báyìí. ẹ jọ lóbẹ ẹ. ó lè sọ̀rọ̀ ni ó lẹ́nu ni ó lẹ́nu ni kí ni kọ́ bẹ́ẹ̀ kí ni mo ṣe mo ti wéwà yìí for the first twenty one years òní tún ṣe òun náà ló ń gbọ́n ló ń gbọ́n lókè ló ń gbọ́n sáré àkúmọ̀ bóyá ọ̀dọ̀ obìnrin mi ló ń lọ. èmi èmi à ń lọ sọ́dọ̀ obìnrin mi rámọ́ tó o mọ yé ara ẹ rárá o. màá mí sí ẹ o. gbàgbọ́ hàn. sẹ́rí bá wò mí ohun èmi náà kì í tèkì. sóbìnrin ní ẹjọ́ tó fẹ́ fi tèkì àbí kí ló ń sọ̀rọ̀ bọ́ ẹ dàbí dúrọ́ọ̀mù táwọn fi ń pọn sí. Ah. ẹ wípé lùkù yẹn jọ ẹ̀yìn táǹkì GP ni ẹ tún wá fẹ́ràn kẹ́ ẹ black àti white ẹ lọ wá la GP black and white náà lẹ́bàá mẹ́. òṣè ọlọ́run òbójú mi jẹ́ ìgbà kan lèmi sùn yàrá àmúfú. ọmọ ọmọ ti sún òsì yàrá mú fún mọ́bà. ọmọ eh, yàrá tèmi gọ́gọ́ yàrá tiẹ̀ gọ́gọ́ ló sùn mi bẹ̀jẹ̀ tí n bá fi díẹ̀ sí protein last. ṣé mi nìkan ọ̀rọ̀ mi nìkan bàbá ṣó o yọ nú ẹ̀ṣà. ọ̀gá tí mo yọ owó yín rí ni. o yọ owó mi rí o o ti dé déètì lójú ara rẹ. agencies ni mi fẹsẹ̀ máa wọ̀nyàn lọ lè wọlé. ògbóbìn wa ka mọ́nu ilé nínú ilé rẹ̀ jọ ń gbé òun kan mọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ń ba yín bò tí ọ̀dà ó wá sọ̀rọ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní ọmọ ọlọ́mọ. mi ò lè polójú wọn ẹjọ́ mi kan wọn tọ̀ mí lé ní o tí n bá yọ owó kúrò tí mo yọ ọ̀wọ̀ kúrò màá wọ̀ yín túrúurú. ẹ jẹ́ kọ́kọ́ gbé yín débi orúkọ mi tẹ́ mọ̀ mi pé sábìtù ló kọ mi hmm. àmì mi náà mo tún jẹ́ tọwọ́ bọ́lá tọwọ́ bọ́ yín dà kí n tó dà bọ́bọ̀ rògbò tó fárúgbó tó tó ń gbọ̀n yá àgbàgbẹ́ nígbọ̀n ògbórígi yeye náà kan tẹ́ ẹlẹ́lẹ́bu ọ̀gbọ́wájú gbẹ̀rọ mo nílò gbẹ̀yìn kùlé gbẹ̀rọ mo ní tìmọ̀ tí wúrẹ̀ mi ò tún ṣe é wì láàyè. sábìtù ọkọ mi ò dáná ru òkè ní òwò. sábìtù ṣe ọgá nìbàyì tọ́lọ́bìnrin gbogbo ẹjọ́ tó ń lóye lọ́wọ́. first of all introduction ni. alẹ́ wàá lè ṣe kó fa ètè mi mọ́ra. ṣọ́rọ́ pé mi ò mú ẹni àbí ìwọ̀kọ́ ìwọ̀kọ́ ni rámọ́ta àbúrò Saheed onídàáfó tó ń fi ọkọ tèmi kún fún oníkẹ̀kẹ́ márùá jọmọ náà mọ̀ ni àbí òun ti máa gbọ́ bíléwu ṣé bíléwu alákàrà ò pọ̀ létí ẹ̀ ni. èrè mi tó ń lo ìmánéjì láyé rẹ o mánéjì ayé ara rẹ gan ti ah, mo ti ń wọ ọgàn mi ò tún ọ̀pẹ́ mi mo bí ọ báyìí wọ́n ṣe dna fún ọ tí ì bá ti gbówó rẹ̀ pọ̀ gan. ìṣẹ̀dá yóò mọ̀ ní jẹ́. ẹ̀yin kọ́lẹ̀ mọ́ sọ pé mo jọ mọ́ yín sàlámọ́ tù òfin dán nùdùn ni tálẹ̀ ní gbọ́ọ̀rọ̀ nínú fámìlì. wọ́n bí mi sínú ṣọ́ọ̀dẹ ni bàbá mi ṣí ṣọ́ọ̀dẹ tírítí bàbá mi ni wọ́n ń pè ní amẹ́fọ̀n láàyè. kí ló dé bàbá rẹ̀ ń ṣèṣì rísíkì nílò mẹ́fọ̀n láàyè ṣé kẹfẹ́ ń fa bàbá ẹ̀yà ni. bàbá yín fi kú sí i o. nígbà bàbá rẹ̀ wá ẹ̀skéèpù lọ́wọ́ ẹ̀fọ̀n wọlé wá fẹ́ bọ́ wá ayé káyé bísíìsì ẹ̀. ọkùnrin wa kọ́ Coming soon on Okiki Premium TV.